rọra ṣe. ó láyé yìí o ẹ rọra ṣe. ó nípò ayé yìí o ẹ rọra ṣe. mo ti gbàgbé pé agbára ju agbára lọ láyé. òótọ́ ni ọmọ yẹn ní fámù. ẹ̀mú tí fa sọ ni àbí ẹ̀mí ń tọ́jọ́ ẹ ẹ mọ kan wò tó bá jẹ́ pé fáfúnra ẹ̀ gan tó ń wà confused we can go democratically èmi ò bá advice ká go democratic. <laughs> wọ́n tún dé agbóyìnbó kì í kú dé. nígbà tí lóun ló jẹ oyè ilé wọn nítorí bàbá ti wọ́n one chance <laughs> one chance láwọ̀ one chance èmi kọ́ democracy is a game of number ìyẹn ó máa ń wà bẹ́tà ju. ẹ̀yin olóyè. Oh. àmọ́ bàbá ẹ wò abẹ́bẹ́ tá a jù sókè ní gbàgbà ibi pẹlẹbẹ ló fi lélẹ̀ o. àbẹ́rẹ́ kan àdúró kẹ́mi ní fámú o. òun náà yìí ni lórí òun ní fámú. òun ní fá bẹ́ẹ̀ ni o ní fáyì tẹnumọ́. no insisting. bẹ́ẹ̀ ni. okay baba in the course of your consultation ṣé were you repetitive as in ẹ try láti. adiba adiba ẹ máa lọ sí. ṣe bọ́ọ̀lù ẹ ló mú. ẹ ẹ kí ló mú ẹ ṣàbá ń sọ fún wípé bó ti wíwù náà ni ṣé ti gbọ́ wà repetitive. gbogbo tó sọ bẹ́ẹ̀ náà ni. ẹ wò kálọ̀ bẹ̀rẹ̀ ṣẹ́ ló kù sí wàhálà. getting too bored. Eh? You have to be strong. Keep your ọkùnrin now. This is getting too much. Ṣé Wait, it seems you guys are forgetting the fact that I am a female. Obi ni mí and ọmọdé ni pelu. pẹ̀lú. Ọmọdé. At what age? Ṣé òyìnbó ń kẹ́? Wọ́n ti ní pé wọ̀lẹ́ and you have to accept it if not for anybody for us for your family. wait kọ́tà ń sọ dùn náà ṣé ọkùnrin kọ́ ni wọ̀ ni no no no no no no and from what I know you are entitled to be a king so why can't you be the king why me why. anyway eh, ọkùnrin ni but you have to get this straight àbúrò mi dad jẹ sí dad, and dáàbò ẹni ọba kan tó wájà. Immediately you're the next king. You have to take up this responsibility. Hmm? You will get I know this will be very, very difficult for you. But you have to be strong. It's okay. Do it for us. Adele. I will be there. Ọba, Emi. Congratulations, Kabisi. Congratulations. I am super, super elated and happy. The entire palace is full of joy. Àyè tí mo tún sọ yẹn gbọ́ ẹ̀. Ṣé wọ́n ti ẹ̀fọ́ ìbò yìí ṣe é? Mo bàbá yín láwọ̀ ká ní kí ṣe wípé bàbá yín wàjà ni gbogbo ohun tí wọ́n pinnu àti ṣe wọ́n máa ti ṣe àmọ́ àwọn náà mọ̀ pé ó máa tètè yá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà nígbà tó ti wà nù tí bàbá yín ti ṣe lẹ̀pọ̀ àwọn fẹ́ ṣe ó ti kù sí lọ́wọ́ láti ṣe ẹ ṣe ẹ̀tọ́ bàbá yìí fún wọn kí wọ́n rí ibi máa fẹ̀gbẹ́ wọn lé ṣẹ́rí ti jíjẹ mímu hmm, kò sí wàhálà ìrọ̀rùn ní gbogbo ẹ̀ máa bá dé àwa yìí ṣetán láti gbìyànjú bó ṣe máa máa jẹ tó máa máa jẹ tó máa máa jẹ tó máa máa mu tí ò dẹ̀ ní sí nira ń bẹ̀ àbí ọ̀rọ̀ kan ní ẹ mú jà tó káwọ àkẹyìn mọ ẹ bá ti fẹnu ọ̀rọ̀ yìí jóná tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí pé wọ́n ṣe ètò ilé nǹkan kan gbogbo èyí wọ́n ṣe fún un kí ló wá tún kùtà fún ẹgbọ́ ọ̀tún ṣáàtì ìfọ̀rọ̀ yìí jóná ni. ojú ọ̀nà lẹ́wà kábíyèsí with due respect bí ṣe ṣe rí à ń sọ díẹ̀ lórí ọ̀rọ̀ bàbá abẹ́sẹ̀ hmm. ṣe rí àwọn fọ́ padà sí ìran kẹrin ti bàbá yín ni àwọn bàbá wọn náà ti ń sẹ̀kù wọn láàfin bàbá tilẹ̀ ni wọ́n wà ní abẹ́ agbọ́njú àwọn ni bàbá ńlá bàbá bàbá yín àwọn kan náà ni wọ́n tún wà lẹ́yìn olúbọ́dún ọba tó gbèsè lánà inú pálásì ni wọ́n bí àwọn sí gẹ́gẹ́ bí ìtàn tí àwa náà gbọ́ nítorí tẹ bá rí wọn èrè pé wọ́n ju àwa náà lọ dáadáa nígbà tó wá kan bàbá tiyín òyèrò làwọn náà lọ tún sìn wọ́n tí tí tí tí mo rántí gẹ́gẹ́ bí tó lóye sọ because bàbá tó bí ẹ̀yìn aláàfin òyèrò wọ́n pè wá níjọ́ náà wípé àwọn fẹ́ wíìlì àwọn nǹkan kan fún àpèsè òpẹ́ kò jìnnà ní àárẹ̀ dé káàmù pé wọn mú tọlọ́jọ́ dání kí ni tó fẹ́ wéèlì yẹn yẹn láàmú ìyẹn làwa ṣe wá ń rò wípé níbi tí àwọn náà tí wọ́n sìn dé ní ààfin bóyá kẹrọra kọ́ ibì kan àbí bẹ́ẹ̀ni bá wà lọ́nà kẹrọra kọ́ ibì kan kékeré kókó jẹ́ ogún tiwọn àtàwọn ọmọ nítorí àwọn náà wọ́n ti di pack and family mi láàfin. olóyè olóyè gbogbo ìtẹ́ ẹ̀ sọ yìí ó sì ní í ṣe pẹ̀lú um, èmi ní observation kan because bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ wọ́n fẹ́ kọ́lé wọ́n fẹ́ ṣe bákan my nǹkan tẹ́mi rò ni pé ta ló appropriate um, budget yẹn. Yeah, because ẹ eh, kò lè máa eh, this is a public forum tá a sọ̀rọ̀ báyìí. olóyè òsì ẹ má ṣe ní spec àdárúkọ owó hàn the request lọ́wọ́ ìdílé kankan pé kó wá dá owó kan fi kọ́lé. àbí o you understand where is the funds coming from. family ọba royal family nìyẹn ti bá jáde wọ́n lè ti arrange ẹ̀sìn rẹ̀ nítorí accountability. fi akata fi kíni ọlọ́run mú ẹ. kábíyèsí fúnlẹ̀ tó kọ́ ọ́. ẹ̀rí ẹ̀rí bíi tí ọdún náà èyí tí kábíyèsí ṣe òun kọ́ ló máa sọ pé bóyá ọba wájà àbí nǹkan kan. rárá ọba wájà kọ́ yìí ọba ń rẹjú ilé ọba ń sùn. kábíyèsí kábíyèsí kábíyèsí. ẹ ẹ ilé mélòó la máa rà. ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ kábíyèsí. ẹ má bẹ̀rẹ̀. kábíyèsí kábíyèsí. Uh, with due respect uh, with due respect kábíyèsí ẹ̀yin olóyè hmm? this is a very serious gathering meeting tó wà important là á ṣe èyí tí sorry uh, with due respect gross misconduct ni. Ah, ìtumọ̀. ìyẹn ni pé kábíyèsí ṣe àṣemáṣe I uh, with due respect to because I there is freedom of expression and freedom of speech tó bá jẹ́ pé ayé democracy ni àwọn tí wọ́n dìbò yan kábíyèsí i'm very sure wọ́n ní right láti recall category. o sì o sì máa tẹ̀kẹ̀ easy now ẹwà ọmọ pé kábíyèsí wa yìí wàhálà ti lù náà ń bá kiri lọ́sàn-án so nature kò ṣe cheat ẹlẹ́nu ara ni wọ́n so náà fi rẹjú díẹ̀ and of course sórí oyè ìdílé bàbá wọn ni so ọ̀rọ̀ democracy ọ̀nà democracy wọ̀ ìran tó ń joyè ló gbọ́dọ̀ joyè so like ìrántí yẹn náà ni wọ́n ń jẹ òsì so bóyá lọ́dọ̀ ti yín o bóyá tí wò bá wá ṣe dáadáa àwọn ìdílé yín lè wá kọ́ yọ ẹ́ kúrò so má sọ rubbish tó ń sọ yìí. kábíyèsí ní unity. kéétì ẹ̀ ló ń ṣí ẹ̀ tí ọba ò ní unity ni ṣé torí pé o ti wá gbẹ́gbẹ́ òyìnbó yìí ni òwájú ọmọ tó ń ṣe mọ́ ìlú òyìnbó ti wọlé ló gbé yìí ṣe bíbẹ̀ là wà ń lọ tá ń lọ tá ń bọ̀ tá ń lọ tá ń dé. èyí ń lọ ní ìyá ìyá gbóyè. àdìmọ̀dé ọmọ tolóyè òsì ò bá ṣọra a máa rí kọ́ post ẹ̀ bá. ó bẹ́tà ti bá rè yí. o ẹ rọra ṣe onípò ayé yìí o ẹ rọra ṣe ó ti gbàgbé pé agbára ju agbára lọ láyé alágbára yé yìí o ẹ̀rọ àṣẹ onípò ayé yìí o ẹ̀rọ àṣẹ ó ti gbàgbé pé agbára ju agbára lọ láyé. rókè rókè ó ga ọ ọkàn ọ̀dá mi sí ibà for like two to three hours now anyway I can relate báwo ni Rónkẹ́ ṣe wà òkè. Hmm? ṣé bí o ṣe máa kí kábíyèsí ìlú ẹ̀yìn. keep my phone ah kí ni ìtumọ̀ ọ̀rọ̀ tó ń bá mi sọ yìí Rónkẹ́. now i can relate so nǹkan tó ń tura láti sọ fún mi nísìnyí wípé mi ò ṣe é mú yangàn mọ́ àbí and when you were princess èmi ni wọ́n gbé sórí máa ń gbé sórí kákàkiri náà tó ti wá jẹ́ king ń sìn i'm not good for you anymore àbí bẹ́ẹ̀ kọ́ is that all you're trying to say. mind the way you talk to me okay yes ajẹ́bẹ̀ màá ní kó gbé ẹ síta pẹ̀lú ìfọ̀tí. You are no longer talking to them. Dewoke. You're talking to the king of your town. So you need to show some respect. Is that understood? King in my foot. I said it again. King in my foot ọba wo ló ń tẹnu mọ́ ló ń pariwo mọ́ Rónkẹ́ Rónkẹ́ èmi máa mú wá wájú ẹ̀. kí ló gbé wá bíbẹ̀. a kò mọ̀ náà bí èmi báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí I've missed you. ìgbéyàwó mo ṣe wá I miss my girlfriend. yes. but wait o kàwé náà because bó de mọ̀ pé at one time a ti ṣe history you should know that a female king cannot have a boyfriend she cannot so kí gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn. besides mo wò pé eré ọmọdé lèmi àti ẹjọ ṣe ń gbà yẹn because you know I was young. Ronke Ronke ah ah okay fine I agree with you but o wá sọ reason for it. tí mo ṣe wò pé ká mú gbogbo nǹkan ní ẹsẹẹsẹ ìgbà tó wà ní school mo rí kò ṣì kéré you are not matured enough to be a wife ni mo ṣe rè é tí mo tọ́ ẹ tí mo ok tó bá ti tó àsìkò tó ti wà matured enough tí mo rí kó ti tójú bọ́ máa ṣẹ̀ṣẹ̀ wá gbé ẹ e yàwó òun ni kó tí mo dúró de láti ṣe náà and here I am today mo wá síbí báyìí láti wá gbé ẹ e níyàwó ni láti wá jẹ́ kó mọ̀ wípé I am ready for marriage I am ready to marry you. Oh. please Ronke ṣàánú mi. oye bá ní eh? leave story for lawma ṣùgbọ́n ìyẹn ò work it is too late and um, àwọn olóyè mi ò ní pẹ́ wọnú ààfin wa bá mi ṣèpàdé mi ìdẹ́ni fẹ́ kọ́ pa ẹ̀ lórí ìjókòó só tètè wá máa lọ. èmi. wíìrì àwọn olóyè ajá ajá àwọn olóyè àwọn ṣíṣe. I told you to mind your language. hell ìfọtí tí mo bẹ́ẹ̀ tọ́jú yẹn mo máa ní kó wá kó pẹ̀lú. èmi èmi èmi sáàbọ̀ mi wo wọn ò bí wọn ò bí màá kọrin papọ̀ pọ̀ yẹn láì ṣàwọn olóyè kọ́ máa bọ̀ mánéjà. wọ́n máa bọ̀ ayé ìwọ ayé ìwà mi lọ. mo gbà fún mo gbà fún mo gbà fún. wọ́n ní ẹ̀ kì í ṣe bíi kábíyèsí rárá pé ẹ fi pákéjì sọ̀rọ̀ yín ó tiẹ̀ ti lè wù kó jẹ́ wípé ọmọdé lè fi joyè ah, ó yẹ àwọn baba ńlá baba yín lẹ jẹ ẹ gbọ́dọ̀ máa hùwà báwọn baba yín ṣe ń hùwà yẹn wọ́n lè máa bọ́ ta ẹ máa lọ jẹ oníta odindi kábíyèsí ah, ẹ jọ tálẹ̀ pè nínú ààfin pé kó lọ ra nǹkan wá fún yín tó gbọ́dọ̀ sọ wípé òun ò lọ kò sí ẹni náà ẹrú ń lò ní nǹkan ẹ má lọ ọ̀tá má lọ jẹun kábíyèsí inú ọjà tiwa náà tiẹ̀ ti ń sọ wọ́n ṣe rí mi báyìí náà dẹnu lọ́rọ̀ yìí wọ́n ta tèmi náà mọ́ mi létí aṣọ ìyẹn ni mo ṣe wá ní kí wá gbà yín ní mọ́ ẹ kábíyèsí ẹ má ṣe bí ọba ẹ pàṣẹ ojú òní tì í adé apẹ́ lórí kábíyèsí bàtà apẹ́ lẹ́sẹ̀ àṣẹ pàápàá pẹ́ lẹ́nu ìrùkẹ̀rẹ̀ á dábẹ́rẹ́ ẹ wò ẹ jọ̀ọ́ ẹ máa ṣe dáadáa ẹ fi pákéjì sọ̀rọ̀ ẹ̀ hmm? kábíyèsí. ṣe wà nínú pé nǹkan wù mí jẹ mo dẹ̀ bọ́ síbẹ̀ mo ra mo dẹ̀ jẹ́. kábíyèsí kò burúkú dẹ̀ kì í ṣẹ̀ṣẹ̀ àmọ́ ibi tó ti bàjẹ́ ṣẹ̀ ní wípé ẹ ti wá dùrà ṣe láwọn ìwàkúrò tí o bá kábíyèsí aládéwà tí ò gbúdọ̀ máa wù wọ́n kò sí ohun tó fẹ́ wù mí jẹ láyé tí ò ní sí àwọn ọmọ tó máa wùdà fún mi pàápàá jùlọ báwo ló bá ṣe máa ra nǹkan tó lójú títì ká tó wá máa jẹ́ gbọ̀gbọ̀gbọ̀ lórí ìrìn àkódà ohun tí ò mi ò mi kò tiẹ̀ jẹ́ kábíyèsí rárá àwọn ìyára lọ́jà bẹ̀rẹ̀ wò oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ti sọ sí wọn pé wà á kọ́ ní àṣekínní kankan ẹ púpọ̀ nínú ìgbàgbé náà ọwọ́ tèmi ló wà nítorí pé mi ò mọ̀ pé lédò àṣefẹ́ ṣe báyìí náà báwo ni mo ṣe fẹ́ rò kọ́kọ́ bọ ọkọ mi láti wàjà débi tẹ́yìn àti tètè orí ìtẹ̀ bàbá yín mi ò kó lè rìn rìn rìn kó wá kó dà bẹ́ẹ̀ bá ti ṣàtúnṣe láti kábíyèsí ṣẹ́ni kò sí ní tẹ́ fẹ́ràn kó dúró èèyàn wá wá jáde fún yín láàfin kó wá di wípé bóyá ọmọdé tiẹ̀ wá ń ṣe yín ẹ fẹ́ tàkà sófin tàbí owó tiẹ̀ wò ní kẹ́ máa ṣeré pa ẹmọ ìwé eré pa ọmọdé yẹn máa kápọ̀ rẹ̀ nígbà ẹ máa wá ṣeré pa ṣe bá àpilẹ̀ wà wà ní kó sọ fún wọn lẹ́nu ọ̀gbìn pé kábíyèsí ò sí lé ẹ̀ ṣeré ẹ ṣe bó ṣe wù wọ́n àmọ́ ṣe kò ṣe pé àwa ṣe sójú ara àta ọ̀gbọ̀n ojú mi ọ̀gbọ̀n tẹ́ ti fẹ́ ṣe ṣe bẹ́ẹ̀ mi ò ní bí ìwọ̀n ti sọ fún mi èmi àmì kì í pé mo fààyè sílẹ̀ gbogbo ayé tó bá fẹ́ jẹ pátápátá àmọ́ ààyè jẹ́ lójú àwọn àwọn òjèlè wọ̀nyí yòókù láwọn aláàbò ṣe lọ kábíyèsí. kábíyèsí kábíyèsí ẹ̀jẹ̀ ká ṣe kó lè bàa bó ṣe fún mi ẹgbẹ́ fún mi ṣe kábíyèsí ṣe ọkùnrin kí wọ́n fẹ́ mi sí náà. cope telling me, but I can't We should not ń dáná fún mi tó máa ń sóúnjẹ fún everything to máa ń bá I am really missing you I mean so bad If you yẹ pé gbogbo nǹkan ni máa ń bá lórí dáìní mi don't judge dẹni tó tó ń jáde lọ máa lọ máa gbábọ́ máa lóúnjẹ máa lọ sí sumi káàkiri ó ti sún ti sún you see you are taking too long with this your adele or whatever We gbogbo ilé ìkókó dání gbogbo ilé to go o We dúró drop anything and òun tẹ̀lé mi. bẹ́ẹ̀ lọ. mi bá dé omi ìpè miss me. of course yes i miss you. She will miss me ni. Ah, ah. I do, I do. Yeah. Ìwọ́ta burúkú ìbá ta ara jù mí. ọ̀rọ̀ yẹn lẹ́nu ẹ̀. èmi ni omi. bẹ́ẹ̀ ni ẹ gbé bàtà jàre. Adérónkẹ́ tí o bá ti jẹ kó gbajú fún kẹ́kẹ́ jẹ́ kó kọ́ sí mọ́. èmi Adérónkẹ́. kẹ́kọ̀ọ́ five síwájú Mr. man young man I can see you're a corporate man. Yeah? orí ìmúra ìmúṣẹ́ tuntun. gba orí ẹ̀ àìmọ́ ọ̀gbìn àwọn aṣèwọ́ṣe ìṣúná sex inú ṣáyé ẹgbẹ́ ẹ̀kọ́ àwọn ẹgbẹ́ ẹ̀ wà ń bọ̀ láṣẹ dára wọ́n jẹ́ kí sọ́kùn ẹ̀. ṣòro tó bá try no sex níbi dúdú sí ẹ̀ àwọn ẹgbẹ́ ẹ̀ nípa tí mo yàwó fún àwọn ẹni máa ń fọ́n mi wọ́n lù ẹ̀ gbogbo okun ẹ̀ tó yọ káàdì bí pító ì gbogbo ẹ̀ ló máa dùn ilé ìlú máa ronú bẹ́ẹ̀ má bá mi dánwó èrò wọ́n sì kí bó ṣe wò mí ò gbádùn rárá Rónkẹ́ ìwọ ni kí wọ́n gbé mi jáde. ẹ ṣé o ló ń pàṣẹ ẹ ẹ bẹ́ẹ̀ ìwọ ta tó bá kú wọn lọ fún ẹ kí ọlọ́run ọlọ́run Rónkẹ́ Rónkẹ́. Dìgbòye ìdí tí mo máa fi pè é wá sínú bíbá yìí kò máa ju ẹyọ kan lọ ó ní wípé ó ti wá sú mi báyìí yes i'm confused because ọ̀rọ̀ àwọn olóyè àtàrà ìlú ó ti sú mi kò sí nǹkan tí mo mọ̀ ṣe mọ́wájú wọn tí n bá gbé gbá wọ́n máa ní mi mọ̀ gbé tí n bá gbé abọ́ tàbí àwo wọ́n máa ní ẹ wo bí kábíyèsí ṣe ṣe ẹ wo bó ṣe gbé ó máa ti sú mi wọ́n ti fẹ́ sọ mí dẹni yẹ̀yẹ́ wo èmi ò mọ nǹkan tó tún fẹ́ o mi ò mọ̀ there. Let me tell you something. Obaniel, I mean, you're the king of this town. And you have to stand up to your status. You know, to àbí àwọn rí you have to stand up to your status ní láti rú ìlú gẹ́gẹ́ bí ọba tó jẹ́ don't let them look at you like that small girl used to be she understand sórí ọ̀rọ̀ àwọn ìlú yìí àti gbogbo àwọn àgbàyà olóyè yẹn you need to be very very harsh on them i mean you rule them with harshness and wickedness she understand i mean gbogbo àwọn olóyè yẹn tó yẹn máa ń bá ẹ sọ̀rọ̀ láàtún àgàgà èyí tó pẹ̀rẹ̀ ní ìyá kò lè kúnlẹ̀ kí ẹ wọ́n máa wọ ẹlẹ́ni pé who are you man o ní láti take one levity you have to be very very strict on them you have to be harsh on them let them know you are the king jẹ́ kọ́ wọn pé wọ́n gọ̀gọ̀gọ̀ lọ́ba you rule them you control them ah, ah. you have to let, let them know jẹ́ kọ́ wọn. bú sósì nílé ni wàá tún wàá bújọ sí i irú advice wo ni dégbéyè fún mi náà ipe ah, èmi odidi ọba ìlú kí n máa wicked I should rule my people with iron hand why why why will I do that kí ló ṣe fún mi. àbídégbòye ti gbàgbé pọ̀ ọmọ kékeré ara mi ni mí ni I am too young for all this tí n bá lọ ṣe tó bá bu mi lọ́wọ́ ńkọ́ àwọn olóyè tó jẹ́ pé ikọ̀ tí mi inú wọn ń jẹ kò tiẹ̀ kí ṣe lè tó jẹ́ pé òyìnbó kù à ló máa máa sọ kò tiẹ̀ lè ń gbà èèyàn tó wà educated ó máa wá gbà kí n kọ ah, ẹ gbọ́ elédùn àgbà mi kò bàjẹ́ láyé àwọn bàbá mi má má jẹ́ kó bàjẹ́ láyé ìgbà tèmi àmọ́ ó mà rí sọ àwọn pípì mi ní yìí mọ́ lọ́wọ́ wọn wọ́n ti sọ mí dẹni yẹ̀yẹ́ tí n bá sọ̀rọ̀ láàfin ẹ̀rín ni ó má má change sí wọn I will take Degboye's advice but Dèrónkẹ́ tún ro tún ro. Hmm kábíyèsí aláṣẹ kejì òrìṣà kí gbogbo ilé imagine a stupid gan very very stupid. àṣìṣe ni kí ni. àṣìṣe ni mọ̀ mọ̀. kábíyèsí ẹ ní sùúrù ẹ ní sùúrù ṣé rí gbogbo tí máa sọ fún ilé lẹ́yìn o ṣé gbogbo àwọn àríkí tí máa sọ nínú nínú àfilélẹ̀ imagine àṣìṣe ni kí àṣìṣe ni mọ̀ irú àìsí òṣìwò nìyẹn ṣé tójú yín bá fọ́ ṣé bẹ́ẹ̀ kọ́ ló fọ́ kábíyèsí ṣé rí gbogbo àríbí tí sọ fún yín lélẹ́yìí o gbogbo àwọn olóyè tó ń rí yín fíláàfin tó wọ́n ti rí yín lọ́mọdé. àrífín àrífín ṣá guys let's go. olúwa mi ò mọ̀ mọ́ o ah, kábíyèsí ò mọ̀ mọ́ o. Eh, eh ṣòro máa kọ́ fún òun. tipátipá báyọ̀ nù pọ̀ kì í tún wá ṣe just anybody o àwọn ọmọ kéékèèké mẹ́ta ọmọ kéékèèké mẹ́ta for that matter ó dẹ̀ rape ó fi tipátipá bá wọn lò pọ̀ wo? ìdájọ́ wà fún irú ẹ̀ àmọ́ kó tó di pé mo ṣe ìdájọ́ mi mo fẹ́ kí àwọn olóyè mi tó ń sọ sí. kàbíyèsí mo wúlẹ̀ fún mi àbí ọ̀rọ̀ yìí ò ń ṣọ̀rọ̀ ta lè máa gbàgbé ẹni gbàgbé ọtí mi ó ti jẹ̀bi ó ti rojọ́ ó dẹ̀ ti takùn mọ́ rẹ̀ lẹ́sìn ẹni tó bá ṣerú nǹkan báyìí ẹ̀wọ̀n níyìn ẹ̀wọ̀n ní ẹ̀wọ̀n ẹjọ́ ó gbọ́dọ̀ ṣe ẹ̀wọ̀n tó ṣe òré fòdìndì ọmọbìnrin kéékèèké mẹ́ta tó tiẹ̀ gbọ́dọ̀ rẹ́pù ẹyọ kan lásán ó tún wá jẹ́ ọmọ kéékèèké kábíyèsí ó láti ṣẹ̀wọ̀n àbí. ẹ̀wọ̀n ni ẹ kódà a máa fi ọ̀pá báyà máa fi wọn ìwọ̀n yìí bẹ́ẹ̀ ni. I beg to differ I beg to differ. ẹ sọ bí wàá jẹ́ pẹ́ sọ̀rọ̀ pa minor offence what he actually committed is a capital offense. gbogbo ara rẹ̀ mọ̀ kó tó bá tẹ̀lé irú offence bẹ́ẹ̀ yẹn ah, ah. then it will be capital punishment. ìyẹn náà la ṣe ní ó máa ṣe wọn. àbí. capital offense. capital punishment ikú ló máa ń tẹ̀lé something heinous tó terrible ó ní ìdájọ́ tó máa tẹ̀lé ó jẹ́ jẹ́wọ́jẹ́wọ́ bàbá ní jẹ́wọ́ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́gbẹ̀láìsẹ̀ nìyẹn kábíyèsí do the needful. ẹ ẹ wo ẹ̀yin olóyè mi ọ̀rọ̀ yìí ṣe kọta àǹfààní gbogbo nǹkan tẹ sọ pátá mi sọ kò dẹ̀ sí tí mo lè yọ ọwọ́ ẹ̀ sẹ́yìn nínú ẹ̀yìn gbogbo ẹ̀yìn olóyè mi àmọ́ ìdájọ́ tèmi fún ọmọkùnrin ó ní pé ìka tó bá ṣẹ̀ òun lọ́ọ́ bá ń gé kọ́kọ́ ló ṣe ìka ẹ̀rọ ẹ̀ṣẹ̀ nǹkan bọ́ nǹkan tó fi ṣe tó fi gba ilé àwọn ọmọlọ́mọ jẹ́ ìdájọ́ mi ni pé káwọn ẹ̀ṣọ́ mi gà ẹ lọ gé dà. Yes, I did, I did, I did, I did, I did alágbára yé yìí o ẹ rọra ṣe. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o wúrà stop obstructing. so ẹ bá ṣe because ẹ bá wo ẹ bá wo lọ́dún dì mí àbí wo sequence yẹn kábíyèsí òun ni mo ṣe rò pé ẹ bá tètè pàṣẹ sí ó máa ní effect. olóyè a sọ ẹ kábíyèsí. tùbí ẹ̀ lè ṣe jáwọ́ àfin mi láì fọnu abẹ́ni ní kọ́ ló ń gbà yìí. ẹ̀yin olóyè ẹ̀gbọ́n ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ọ̀nà kí lẹ lè sọ ìyálóde ṣe lè sọ ọ ní. kò sí kò sí dáhùn ẹ ti sọ ọ ní. so láti bí síbẹ̀ ẹ rùn débẹ̀. àdìsí ò tọ́lẹ̀ sọ kó ṣe ní kó ń lanu fún mi létí báyìí ó bú mi ó gbára yà ẹ̀. Ah, ah. àlàlá ò ó bí. kábíyèsí ṣe bí torí ìmájẹ́sì tí ọ̀rọ̀ tó wà lẹ̀ tó bá dé òun ló jẹ́ kí n rọ́ọ̀ṣì wá pé kí n tètè sọ fún yín ohun mo ṣe gbàgbé láti fọnu. láti fọnu ṣẹ́ẹ̀tìrì ara àwọn àrùn ìfín kéékèèké tí mo máa ń sọ ni ara àwọn àrùn ìfín tí mo máa ń sọ ni wọ́n ní tí yàrá bá gbé ní sọ́lẹ̀ kéékèèké á máa gan orí what an insolent olóyè èmi kò burú hmm? solution wà fún everything náà fún tèmi guard bá mi mú olóyè lọ sẹ́ǹkulẹ̀ kó mú ìfọnu fi detergent sí orí ẹ̀ kó bá mi fi bo ẹnu olóyè dáadáa lẹ́yìn lẹ́yìn wàá bá mi fi kẹ́míkà wàá fi fọ́ tẹ́lẹ̀ uh-uh. olóyè bá ti wá dá ṣákáṣáká bí ẹni ọmọlúwàbí ṣe gbúdọ̀ máa dá ṣákáṣáká wàá mú padà wá olóyè ìgbà yẹn mo wá ṣetán láti gbọ́ ọ̀kan tó fẹ́ sọ. mo ti sọ̀rọ̀ mo padà ṣẹ̀ ni mi dálábà olóyè ẹ fún ayé ní respect. ẹ wo ìyá lóde àwọn àmì títí mo sọ tẹ́ ẹ̀ bá ti ṣọ́ra yín ẹ̀yin kankan tó máa ṣe fún ìbàdàn yẹn lọ. nǹkan máa ní pé kí wọ́n ilé ìtura ní kan ṣe fẹ́ nǹkan máa jù ẹ lọ tẹ̀gbà gbẹ̀rù dákẹ́. ó ó sì jẹ́wọ́ kẹjọ jẹ́wọ́ lọ́wọ́ kẹ́yìn tí kẹ́ mú èkó fún àwọn kẹ́ẹ̀tù lọ́wọ́ ló ṣe fẹ́ ràn mí lọ́wọ́. sórí etí mi ti dún sórí àti ti yìí tíjòyè sọ àti ti yìí táwọn aráàlú sọ etí yìí ti kún àwọn ọ̀rọ̀ àtàbúrò ẹ̀ ń wù lẹ́nu ọjọ́ mẹ́ta ṣé oògùn ò rí kó gbà tí jù lọ èmi fúnra mi ti rìn láàrin ìlú tí ó kù díẹ̀ kí n má tiẹ̀ wá níyì mọ́ láwa tí wọ́n ti ń pèsè pàtì tó jẹ́ wípé tí wọ́n bá pèpè tó o ẹni tíjó kàn báyìí o ìyá ọba ni tí n bá dìde ó ní iye èrò tó ń dìde tẹ̀lé mi ó ti wá di wípé mo ti ń dájú báyìí kílẹ̀ ló fà á nígbà tí ọmọ mi tó jẹ́ ọba wọn á máa wò pé ṣé ìyá ò bá sọ̀rọ̀ ni ṣébi tẹ́ ẹ bá ṣe àwa tá a jẹ́ ìyá yín ló yẹ ká yé pé wípé ká fà yín létí ọba ò wá ní bàbá bàbá kó wá gbé kó gbélé ayé tí yìí tí yẹ ẹ ṣì wà lé kò tí ì jù yẹ ẹ lọ ọba ló kàn bá lórí ohun gbogbo kó wá di wípé irú mi mo bá ọmọ mi sọ̀rọ̀ tì mo ti wá ń dẹnu àbùkù lọ díẹ̀díẹ̀ ẹ ẹ mọ̀ fáwọn èèyàn tó fẹ́ràn èèyàn wọn ò ní fẹ́yàn dínú mọ́ ọlọ́run má jẹ́ àṣìṣe mo wá fẹ́ kó bá mi bá sọ̀rọ̀ èyí tó ṣe example ni irú èyí tí ọba wù tó ní pé kó lọ fi ásíìdì fọ ẹnu òsì ẹnu òsì sí bàjẹ́ ẹ dùn ṣé ìwà rere ká pè yẹn irú ìjọba wo lọmọ mi fẹ́ máa ṣe is very bad odidi ìjòyè ìlú kéèyàn dẹ̀ fi ásìdì fọnu fún ṣé o ti rọ́ọ̀sì gbogbo ẹnu ẹ̀ ti bàjẹ́ lára àwọn ọ̀wà díẹ̀díẹ̀ burúkú burúkú tó wù nìyẹn tó ń ṣojú mi tí mo dẹ̀ mọ̀ sí àti ṣe. ṣe é mú mi ẹ wò ẹ̀yin lẹ rò bẹ́ẹ̀ o ẹ̀yin lẹ rò pé nǹkan tí Dẹ́rùnkẹ́ ṣe ò dáa ṣe rí ní tèmi tó ṣe ń ṣe yẹn ló ṣe dáa ẹ wò tó o bá ṣe bó ṣe ń ṣe yẹn ó máa rí fi pátápátá pátápátá ah! ẹ wò ṣe rí ní tèmi o tó ṣe ń ṣe yẹn ló ṣe dáa ẹ̀yin ọ̀gbìn sìn ẹ̀yin náà wo gbogbo àwọn ìjòyè láàfin náà tí dèròkè bá sọ̀rọ̀ wọn máa rẹ́rìn wọn máa fi ṣe yẹ̀yẹ́ as in wọn ò regard ẹ for anything ṣeré mọ́mí tí ó bá ṣe bẹ́ẹ̀ a time will come they will disregard that totally and ẹ wo it's better for you to treat wọn hmm. yes olóyè òsì àbí kí ló ń pera ẹ ó ń pẹ́ kí gbogbo ẹ̀mẹ̀ tó bu àbí kéèyàn tó ká dànù ṣáà rí bóyá máa ń ṣe sí kábíyèsí ẹ wo. awájọ tó mo fẹjọ́ kàṣọkà hmm, àdúgbò ìdá sọ nísìnyí tiẹ̀ lè ní gbogbo bá gbogbo ẹ̀ nígbà tí wọ́n kò tiẹ̀ tí wọ́n tiẹ̀ rí tó bá dínú tó ṣe ẹ́ nìwé. anyway ṣe ẹ fi ọmọ balẹ̀ nísìn tó ti ń treat gbogbo ọmọ tó ti ń treat wọn ta ló jẹ́ gbé iná wojú ẹkùn ta ló jẹ́ wojú ẹ̀ ni àbí ta ló jẹ́ sọ̀rọ̀ sí bọ́n ṣe máa sọ̀rọ̀ sí just let and B and that is the way I think she can handle them. tó ṣe ń ṣe yẹn lèmi ṣe sọ́kọ́ ló dáa ló dáa she understand mm. so. ẹ ṣẹ̀ṣẹ̀ ń ṣe tí àwọn forefathers yín tí wọ́n máa ń ṣe ni nígbà tí mo gbélé gbọ́ bẹ́ẹ̀ ṣe discipline ò sí oyè ó dùn mọ́ mi ìgbà yìí lòun náà máa tó mọba ẹnìkan kì í bọ́ bá dìtẹ́ ẹ á mọ̀ pé ọba bá lórí ohun gbogbo àṣẹ lọba máa ń pa àwọn ọ̀ràn bàbá ńlá bàbá yín àṣẹ náà ń pa wọn ìdábà inú mi dùn inú mi dùn. ọ̀tún mi ẹ̀ tí ì rí nǹkan kan késekése lẹ ti rí kàsàkàsà bọ̀ nítorí tí mi ìbá rí olóyè òsì ló ìjòkó kílẹ̀ ní ìtòṣù máa ní kí wọ́n lọ rù wá tí wọ́n bá wá gbede máa gba ìlẹ̀kẹ̀ tọ̀hún máa gba tọwọ́ lẹ́yìn èyí máa wá rọ̀ lóye bẹ́ẹ̀. ibo la máa gbé òsì sí ẹniwé hmm. èrò pọ̀ ń dìde wọn àfẹ́ lómi. ìwọ̀rọ̀ kí ló dé hmm. ẹ̀mọ́ tí yóò ní ẹnu yín ni. ó ti yé mi ah, wọ́n ti close ẹnu eh, with due respect tí wọ́n bá ń béèrè eh, lóòótọ́ mo gbọ́ pé wọ́n ní kò fọ́nu tó fi débi ṣé àwọn dòǹgárì ọba náà lùwú lẹ́nu báyìí ni àbí báwo. lẹ́nu wò olóyè òsèré adéfínì eh. bá ní kọ́ mú dìtàjẹ́ pẹ̀lú kẹ́míkà kó má mi fi fọ ẹnu ẹ̀. lásán ló bá parí o sì òye o ò sọ̀rọ̀ ni kàbíyèsí ẹ̀ káre ẹ ẹ ẹ wò ó bí àṣà wọn nílùú ni wọ́n ní ìwọ la hmm. ìwọ tó mọ́rẹ́ dání tó òfin ẹnìkan ẹ̀yin la rí nísìnyí báyìí ni wọ́n tó mọba kò sẹ́ni tó ń bọba dìtẹ̀ àwòwò awo onítọ̀hún ẹ káàrí. abẹ́ olóyè èsì. ẹ ló wá dẹni tó jẹ́ǹtù tí yóò lè sọ̀rọ̀ yìí. bó bá ṣe wọlé lẹ́kọ̀ọ́ mo pé màá bó òyìnbó bíi mélòó kan lẹ́nu ẹ̀yìn òun ló wọ kalẹ̀. ó yìí lè sọ kábíyèsí. kábíyèsí wà tó fi lè on behalf of his family mo fẹ́ tọrọ àforíjì ìgbésẹ̀ ní àtẹ̀lé fún iná ti tó tí mo fẹ́ bẹ̀bẹ̀ fún ẹ ti dá sẹ̀ríà fún mo dẹ̀ ti rí lára yìí pé ó ti kẹ́kọ̀ọ́ ó ti mọ̀ pé ọba gbà lórí ohun gbogbo mo fẹ́ kẹ́ bá mi dáríjì kẹ́ sí ẹ má rọ̀ lóye ẹ jẹ́ kó lù gbà ẹ mụ kábíyèsí ẹ wá bí àbá ní o kábíyèsí. Ah, àṣẹ náà dẹ̀ ti mẹ́rin. àṣẹ ti àṣẹ ọba ló bó ṣe wọlé mi tẹ̀ ọ́ pé màá tún gbọ́ òyìnbó kan àbí méjì lẹ́nu ẹ̀ ni. ó lè sọ òsì kábíyèsí ń bẹ wí. àrùn hmm. lọ sósì àfi gbogbo ara fara mọ́ ọbọ̀bìnrin tẹ̀ fún wa. ń tẹ ẹrù ń kù díẹ̀ káàdì nítorí èmi kọ́ ni mo lò elédùà ló yàn fún yín. elédùà. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n ṣe rí láàfin pé ohun tó lólùmarè kọ̀ fún fa ní fa fọ̀fà wà tọkùn ẹ̀ káwa tó jẹ pẹ̀yìn pé olólùmarè lóyún ọ̀hún àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀ ní sùúrù ni ó torí gbà díẹ̀ náà lò kù. àdíẹ̀ náà lò kù. ẹ ṣe eré ẹ ṣayé eré kó dára o hmm. ẹni ayé kan ẹ ṣayé eré olúgbọ́n ṣayéèrè kó tó lọ. kábíyèsí ah, dúró náà ah, kí n gbogbo eré rẹ. kí n gbogbo eré kí ló fẹ́ ṣe lè fún sí. kí ni what. dèròǹkè òde jọ́nà tí ń bẹ̀ látẹ̀kùn máa wo nílò ayé òde jọ. kí n má wọlé dúró yàrá agbára ta ni ṣé kí wọ́n ní ọba bá gbogbo ni therefore yes mo ba lórí eléyìí náà insurance cover mi láti wọlé ṣe bẹ́ẹ̀ mi ní kábíyèsí. Oh. insurance yes insurance yes. Ah. yàrá agbára ilé mo ti wọná. kábíyèsí tó wájà kó oníkó tó máa ṣe kó tó wọnú yàrá yìí o. Ee, o de jọ náà. Mọ̀ ìwọ náà sọ wípé kábíyèsí tó wájà yẹn bàbá tèmi ó ń wọ bíbá yẹn. Àbí nǹkan tí mo fẹ́ prove náà nìyẹn tí kábíyèsí kan bá lè wọ ilé náà lè wọ àwọn olóyè ò respect mi olóyè àwọn ò respect mi ọmọ máa sọ nǹkan tó wù wọn ẹn piriwiriwiri i'm i'm restricted to this place no one can restrict a king máa wọlé kò dẹ̀ sí kankan tó máa ṣẹlẹ̀ wo tó bá dis tó bá ló máa stop mi tó insist máa bínú sí ẹrù. tó bá ló máa wọlé èmi ti bá ẹ sọ̀rọ̀ o. àwìn ẹ̀ ń gbà nothing will happen ọba bá lóye gbogbo èmi ti lọ́ba. kó tó bá wẹ̀ kó ṣe. I have rights over everything. Over everything. Yàrá gbàrà máa bọ̀. Ìwọ Adégbóyè, ó lọ fi ojú adé ó lọ fi gbolẹ̀ nígboro. Ìwọ ló ń bá níbi ìdọ̀tí ibi yánmayànmá. Wọ́n fẹ́ fi tipátipá bá obìnrin lò pọ̀. Dúró náà, ṣé obìnrin ló tọ́ka sínú ìlú ìnípo fẹ́? Tí mi pàṣẹ pé kọ́ lọ pe bàbá àtìyá ìwà ẹ pé ọba lọ́la o ó ti rí ìyàwó sọ fún mi. wo kò sígi tó kéré àbí tó dàgbà jù fún mi láti ṣẹ́ bẹ́ẹ̀ ni àṣẹjẹ lọ́ba máa ń pa ọba ètò dáàbò. ẹ wo bó pálásẹ ni mi ìdálábàá ẹ̀yin gat ẹ mú ọba lọ́la ẹ mú lọ sẹ́ǹkùlé ẹ lọ fún ní thirty strokes yes ẹ wá wo tí mo bá gbọ́ wípé kankan ni yóò ṣe kan tí mo rán yín I will order them to give you 60 strokes each. Am I clear? Ọba Lọ́la, ẹ dìde ẹ dìde lẹ̀, wọ́n ní ẹ dìde ẹ jò. Don't trust me, Mary. Ẹ má bínú, Ọba Lọ́la, ẹ dìde. Ẹ má ti jíṣẹ́ lọ́rùn mi, Ọba Lọ́la, ẹ dìde. ló ṣe wá ń ṣe bí eléyìí ẹ tí mi bá ṣe báyẹn ìsọkúsọ làwọn èèyàn yẹn máa máa sọ ẹ. bàtẹ ìdílé kan sọ náà ah, abba, èmi ọba lọ́la àwọn gẹ́sì yẹn wọ́n nà mí gan-an ah, ìfojú mi gbolẹ̀ o honestly i didn't expect that from you. Dégboyè o ti gbàgbé mi ìwọ ọmọ ló sọ yìí pé kí n burú you told me to be wicked And wickedness excludes no one. It won't exclude you. Yorùkẹ́, tí bá ní kò burú bíi tèmi kọ́ nà. Ṣé nítorí àwọn olóyè tó ń ṣe tó ń ṣe ẹni àwọn ní. Má jẹ má jẹ ká fa àbí gbogbo ẹ̀ ló yé mi. Mo dẹ̀ ti sọ fún ẹ pé kó má bínú. Hmm? I will make it up to you. Ẹ̀lẹ́. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lára making up ti yẹ ojú ẹ̀ tí mo fi gbọ́lẹ̀ tí mo lè gbé lọ sí spa wọ́n bẹ̀rẹ̀ mú rẹ̀ bẹ̀. ẹ yọ ọmọ ìta. Débóyè Débóyè ó dẹ̀ ń wò mí o àbí jọ ṣé ìwọ kọ́ ló fún mi ní advice wípé kí n máa wà sáwọn olóyè kí n máa ṣe bó bá ṣe wù mí sáwọn ará ìlú ó ti wá dójú ẹ̀ báyìí o òbó náà gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ńlò bọ́mọdé ṣe ń kú làgbà ń kú bọ́kùnrin ṣe ń kú làbó ń kú dípò kí ni mo fẹ́ ṣe ìdí nìyẹn tí mo fi pè pé ìwọ tó fún mi láàbáyé ìwọ ló máa fún mi solution o. kábíyèsí èrò kẹ mo ti rò pé ọ̀rọ̀ kan tó serious ni kò ní fún ṣé o rí why are you troubling yourself kí ló tó ń dara ẹ láàmú ṣé olú nǹkan tó ṣẹlẹ̀ nínú rẹ it's just a mere coincidence kì í ṣe wọ o. coincidence. i'm telling you not even the advice i gave you ṣori látìgbà táwọn ti kú nílé ṣé wọ́n rí tí àwọn olóyè kọ̀ọ̀kan kú wọn ò kú náà ṣori àwọn tó ń kú táìmù wọn ló tó tó bá dọ̀là ń sè kọ́ ní nǹkan bí ọmọ twenty. It happens. Do you understand? They only tell you the bad news. They won't tell you the good news. It's a mere coincidence. It's a mere coincidence. You're not the one causing anyone's death. After all, you're a good king. Queen ti pọ̀ jù. Fọwọ́kọ́ ọ̀dẹ̀ just calm down. Everything will be fine. With time, wàá rí Come and pick up. It's just season. It happens. Season kú lára. Ọ̀. Oh. Hmm? adarí láàmú ìwọ ṣáà ṣe bó ní ṣe bó ti yẹ. eléyìí ò dùn àwọn èèyàn ń this is a serious matter you know that life and death. dear okay calm down tiwa everything will be fine ṣé yẹn lè ṣe wá túraká come on let me see that smile. Mm. don't give yourself too much issues. èmi náà ń bọ̀ wá Yes. ẹ wá ṣé lóòótọ́ ni ẹ̀yin méjèèjì àtọ̀gbà ẹnìyàn lánàá lóòótọ́ ni kódà gan ọ̀gá gan ló lọ bàbá náà. Ah, ẹ dúró kí ni bàbá ní bàbá ṣe fún yín tẹ́fì mi tó tó yẹn. ló wà ń drive lọ so bàbá yẹn wá fẹ́ na ọmọ ẹ̀ ó wá jáná mọ́ mọ́tò mi. so torí ẹ̀ bàbá mi kí n ká dá sí ìyá fún mi. àárọ̀ ẹ̀yin náà bá dá sí ìyá fún mi. èyí èyí méjì nǹkan téèyàn àti kábíyèsí ń ṣe ó máa lẹ́yìn o gidi ó máa lẹ́yìn o mo sọ fún yín ó máa lẹ́yìn. ó máa ní kíni ó máa lẹ́yìn ó dà ẹ jẹ́ kábíyèsí kí ni ó máa lẹ́yìn. Ah, kábíyèsí kábíyèsí. létí ìyẹn ìyálọ́jà pẹ̀lú ìyálóde àti gbogbo àwọn òjòyè pátápátá kódà àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n súnmọ́ mi gan láàrin ìlú wọ́n tún fi ń tó mi létí pàápàá. wọ́n ní gẹ́gẹ́ bí abiyamọ wọ́n ní gbogbo ìṣẹ̀lẹ̀ burúkú tó ń ṣẹlẹ̀ ṣé mo mọ̀ wípé kò ṣẹlẹ̀ rí torí kò ṣẹlẹ̀ nígbà onígbọ̀n. kò dẹ̀ bàjẹ́ nígbà rẹ̀ sà kábíyèsí ìlú yìí ò ní túmọ̀ yín lórí tẹ́ ẹ bá wo bí gbogbo ẹ̀ ṣe ń lọ kábíyèsí àwọn èèyàn máa ti ń kú lójoojúmọ́ ní òde àná yìí odindi ọmọbìnrin mẹ́ta ló fòṣánlẹ̀ ló kú dànù níjẹta àwọn géńdé ọkùnrin bíi márùn-ún wọ́n dẹ̀ kú sómi tẹ wá rí àwọn nǹkan wá kàn déédéé lọ pé bóyá wọ́n ń lọ káàkiri wọ́n ń bá ṣe òjò wọn lọ kábíyèsí wọ́n lè kú síbi tó ti lọ kógi tàbí kán kú sóko ó ti wá ń pọ̀ jù ó ti wá ń dojoojúmọ́ èmi wá wò pé gẹ́gẹ́ bí ìyá ọba ó yẹ kí n lè pè é kí n sọ fún ẹ o ẹ jẹ́ ká pẹ́ fàlà ẹ jẹ́ kó bá wa dáfá ẹ jẹ́ kó dọ̀pẹ̀lẹ̀ sílẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ wípé ìlú kì í dédé tu torí tí ò bá nídìí ẹ̀jẹ̀ kì í dédé ṣẹ́wó bẹ́ẹ̀ ni kábíyèsí ẹ má bẹ̀rù pósò mi nǹkan kan ti ṣẹlẹ̀ tàbí kó ti ní nǹkan kan tó ń ṣẹlẹ̀ tàbí kó ti ní nǹkan kan tó ń ṣẹlẹ̀ táwa ò mọ̀ kábíyèsí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká pè fàlà ẹ jẹ́ kó dáfá ẹ má jẹ́ kìkì yín bàjẹ́ lórí ti yín torí tó bá bàjẹ́ ìtìjú ló máa jẹ́ fáwọn àwa ò tiẹ̀ nílé ìgbélú gẹ́gẹ́ bí ìyá ọba jọ ọkọ mi adérónkẹ́ ṣàánú mi. Hmm. ìyá wa kábíyèsí ṣùtà gbogbo. tọkùnrin bẹ́ẹ̀ lọ kábíyèsí. ṣe wọ́n ti gbọ́ ẹ̀yẹ wọ́n mi lọ. kábíyèsí kí n wọlé lọ. Ah! mo rò pé máa sọ pé bá a ṣe pé fálà àti. Ah! ìyá ọba lálá ọ̀dẹ ọ̀rẹ́ ti ẹ̀wọ̀ nílera tàbí kábíyèsí kábíyèsí àṣẹ kábíyèsí. alágbára ayé yìí ẹ rọra ṣe onípò ayé yìí o ẹ rọra ṣe ó ti gbà. ẹ̀yin má má dẹ̀yìn lẹ́yìn mi mo ń pè é láàárọ̀ lọ́sàn-án lálẹ́ gbogbo rògbòdìyàn pátápátá tó ń ṣẹlẹ̀ nílùú yìí ó ti tójú sú mi o ẹgbọ́n náà ọmọ yìí ò fi màdàrú dórí oyè àfifá mu ni ìfá ló lóun ìfá ló sọ fúnra rẹ̀ pé òun lọ́ba tọ́ sí kí wàá ló dé gbogbo ìṣẹ̀lẹ̀ burúkú tó ń ṣẹlẹ̀ níbo ni ká sọ pé ó ti wá àbí ṣé ọmọ yìí kéré jù láti jọba ni ẹ bàbá wa ló kéré jù òun ṣàní fámú òun lọ pẹ̀lẹ́ dìbò fún ìyá ah, alálẹ̀ lẹ̀ ẹ má má padà lẹ́yìn wa ẹ má má fi wá sílẹ̀ ibi tó rí ọba bá wà bóyá kò sọ jí o bóyá kò sọ jí o má dá mi dá o ilé tí ń kọjá agbára ṣàánú mi o. adúrú eléyìí ló ṣẹlẹ̀ ta ló nítọ̀hún tó dánwó eléyìí wò ta ni wọ́n fi àṣàṣì kàn tó wá jẹ́ pé ọba wa ló fẹ́ lò fún èèyàn ni àbírùmọ̀lẹ̀ eégún ni àbẹ́bọra àwo ńlá dẹ́mi lọ́hùn. olóyè ọ̀tún àwọn onílẹ̀ tán fi hàn mí n taari ní farogbòdìyàn tí ń ṣẹlẹ̀ láàrin ìlú o. Ah. òun ni o. òun ló dá gbogbo rògbòdìyàn yìí sílẹ̀. ó túmọ̀ sí pé kínní. ọ̀tún àwọn àgbà bọ̀ wọ́n ní ewúrẹ́ tó da fánú òun ni wọ́n fi kó fánú ẹ̀ o àfi kárí ọmọkùnrin ọ̀hún. àwo ṣé kì í ṣe òkú àdá ló fẹ́ gbélé wa lọ́wọ́ wípé ká lọ ṣan lódìdí o ní àfitàbá rẹ ẹni tó ṣiṣẹ́ láàbì ẹni tá a rí tí kábíyèsí gan ò lè recognize. òótọ́ ni níwọ̀n bàgbà táwọn nílẹ̀ ò tí ì fi wá sílẹ̀ tí wọ́n sì fìlú yìí sílẹ̀ ṣèbáwọn ló fi hàn wá. àwọn náà ni ó ń ṣàtọ́kùn gbogbo ẹ̀ parí ẹ fọkàn yín balẹ̀. alágbára ayé yìí ó ẹ rọra ṣe. ohun tó kì í ṣẹlẹ̀ láàfin lẹ́ẹ̀dẹ̀gbọ̀n mi gbọ́ ọmọba wọnú ààfin wa ó wá fi tipátipá bá èmi ọba lò pọ̀ ẹnu wo lẹ fẹ́ kí n fi sọ ẹ dá mi lóhùn. alálẹ̀ ilẹ̀ ìyá màmá ẹni tó ṣe o a ah, ilẹ̀ ìyá mẹ́ni tó ṣe àmọ́ síbẹ̀síbẹ̀ náà kábíyèsí kí ló dé tó ṣe ti bọ̀ mí gbọ́ kó tó di ohun tó wá diṣu akáyànyàn báyìí. at least má ti máa tó ṣe tó yẹ ká ṣe sí i ó dáa sọ fún mi kábíyèsí. Then you will suspect. Suspect? Hmm. I suspect no one. Olúwa wo ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ máa wò mí ní ìrọ̀lẹ́ yìí? Ìgò máa ń bàjẹ́ lọ. Má má jẹ́ kí ìlú tú mi lórí. Olúwa wo gbà mí. Hmm. Aláṣẹ kejì òrìṣà wípé ńgbà tẹ́ ìjọba yìí wípé ipò àgbàlẹ̀ fẹ́ bọ́ sí i tá a bá débẹ̀ tán àìṣe mẹ̀dọ̀ ni kẹ má jẹ́ kíkọ ọbọ̀ rúgbò yín lójú ẹkọ̀ ẹ̀fà akékọ́rí tinú yín lẹ̀ ń ṣe kábíyèsí kábíyèsí ọ̀rọ̀ ti wá dàbí ẹni tó sunké ni tó ní olódùmarè ò fojú rẹ̀ wò ó ẹ sọ fún mi ẹ̀yin tó ń gan kọ́ sọ́lọ́run ni kódà ọ. olùwàwọ. mo ń yín o. má má gbàbọ̀dé fún mi ṣe bọ́lá ọba bá lórí ohun gbogbo ni ọba bá lórí ohun gbogbo ni mo gbọ́ wò ó etí mi ti kún ẹnu ń kùn mí nígboro gbogbo èèyàn pátá ló ń rí wí ojoojúmọ́ làwọn èèyàn ń wọnú ààfin mi wá láti wá sọ fún mi ń pọ̀ ọmọdé àtàgbà tó ń kú ó dẹ̀ gbà mí má jẹ́ kójú tì mí o aláṣẹ kejì òrìṣà ojú òní tì yín níwọ̀n bá gbà tójú ò bá ti ti irun mọ́lẹ̀ tójú òsì tí ò nílẹ̀ ojú òní tì ẹ rí àwọn àgbà bọ̀ wọ́n ní apá kì í ṣe máa po lọ́wọ́ wọ́n ní àjà òní jìmù ló gbòlẹ́sẹ̀ iye olóòṣà òní fi òjì ọwọ́ ẹ̀ kò fi lu ọmọ pa ẹ̀rí òun ló délẹ̀ yìí o àjígbórílé ní káwọ ẹni rẹ ká mú pa ẹni rẹ kàn ó lóun ò jáde ìdá náà yarí ó lóun ò ní wakọ̀ ṣẹ́rí pé ó ti diṣu atáyán yan báyìí àmọ́ àwo ó ṣe tiwa kí wọ́n lè sọ pé ń gbà tiwa a ṣe wọn bá tá a lè ṣe kábíyèsí. a wá nǹkan ṣe sí a bọ́ àwọn onílẹ̀ sọ̀rọ̀ a wá nǹkan ṣe sí. kábíyèsí o. lẹ̀lẹ́ ọba ń kí ẹ àwọn kẹ́yìn náà wá ṣe mẹ̀jọ̀mẹ̀jọ̀ lórí oyè kábíyèsí. olúwa àfi kẹ́ ẹ wá nǹkan ṣe sí àìjẹ́bẹ̀ posterity will judge us all. ṣé ti rí báyìí ara ń tà ń sọ náà tó nù gbogbo tó sọ kalẹ̀ bó o bú mi ní bó o yìn mí ní ewo mo mọ̀ ń bẹ̀ báyìí. olóye ìtumọ̀ kan tí mo sọ ni pé tí ẹ̀ bá wá nǹkan ṣe sí tó bàjẹ́ kọjá ẹ̀ mhm. bó ṣe wà lọ ó máa wà nínú àkọọ́lẹ̀ nínú tàn wípé láyé ìgbà èmi àti yín ló bàjẹ́. dáadáa gbọ́ gbogbo ọ̀rọ̀ játijàti tó ń bá mi sọ ẹ́. wo oyèbádé ọ̀rọ̀ náà ti kọjá bó ṣe ń lérò o bẹ́ẹ̀ ni kí n tó lè gbéra mi kúrò nínú ààfin wípé mo wá bá ẹ́ bíbá yìí ó yẹ kó mọ̀ pé ọ̀rọ̀ náà kò yé mi mọ́ ni ó ti kọjá nǹkan tó lérò wo wọ́n ní tí mi bá wá ẹni tó ṣiṣẹ́ bí yẹn síta nǹkan tó ń bọ̀ nǹkan tó ń bọ̀ àwọ̀ ojú eléyìí tó ti ṣẹlẹ̀ lọ o ó kọjá ẹ̀ o nígbà tó mọ̀ tó mọ̀ wípé nǹkan tó ń bọ̀ kọjá nǹkan tó ti ṣẹlẹ̀ lọ kí ló wá dúró ṣe mí báyìí kí ni tó ń dúró ṣe mí báyìí tó o mú suspect ẹni tó rò tó wà lọ kò jẹ́ kó lọ kó lọ mú ẹni yẹn kí ló dé pè mí ló wá pè. because you are my suspect. èmi. yes ìwọ nìkan ló ní vendetta against me now who else has such motive to do such thing ìwọ nìkan ló ní motive now. mo ronú kẹta bá ń ṣe é ká mojú ilé o tábà ṣeré ká mojú eré òjò torí ọlọ́ àwọn àdá lálábà mi ò kì kí ni túmọ̀ gbogbo eléyìí náà ah, ah, mi ò láìkẹ́ o mi ò láìkẹ́ o ọjọ́ báwo mo ṣe fẹ́ tiẹ̀ ṣe gan náà báwo mo ṣe fẹ́ ṣe èmi èmi máa rí èbú ẹ èmi máa rí èbú ẹ kí ni mo fẹ́ rí èbú ẹ fún ìjọ kí ni kan tí mo fẹ́ gbà bẹ́ẹ̀ tí mo bá ṣe ìfẹ́ ayé mi ló jẹ́ náà mi ò lè fagídí ṣe náà kí ni mo fẹ́ fagídí ṣe fún àjọ ah, torí ọlọ́ má bàa mi ṣe gbogbo orí eré bẹ́ẹ̀ mi ò láìkẹ́ mi ò láìkẹ́ rárá. because kájọ mọ̀ ní pé o ní vendetta against me. and Every... yes ìwọ nìkan dẹ̀ ló ní motive láti ṣe ìwà àbàjẹ́ yẹn who else will do it. ọlọ́run máa gbà mí irú ọṣẹ òun máa fi wẹ̀ láàárọ̀ nítorí ọlọ́run irọ́ bàtàbàtà bá àkọ́dẹ̀ máa pa mọ́ mi èmi Rónkẹ́ dọ́dọ́ báwo mo ṣe fẹ́ ṣe é báwo mo ṣe fẹ́ ráyè wọnú ààfin pẹ̀lú àwọn ògbèrè tẹ kó káàkiri àwọn gáàdì olórí burúkú yìí ọlọ́run mọ̀ padà fún wọn jẹ ẹ báwo mo fi ṣe ráyè penetrate wọnú ibi tó tiẹ̀ sùn gan tí mo ti fẹ́ ṣe é jọ kí ló tẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ tàbá dọ́dọ̀ olúwawo àbí kí tẹ̀ ló pé ẹnu. Ah, ṣèbí wọ ló ṣe wọn dẹ̀ ti ní ti máa ti mú ẹni tó ṣe dé wọn máa fi kó fagbe. mo kú ọ mo ọmọ mi mi ṣe kí ni orí mi kọ orí ìyá mi kọ lédè àyà mi kọ mo kọ gbogbo mo gáàdì ẹ tó ti rí bí ṣe wà gbogbo ọ̀rọ̀ tó sọ ẹ mo ti kọ̀ rẹ̀ tiẹ̀ o èmi kọ́ ló máa fi kó fa orí mi kọ gbó Rónkẹ́ tó Ọlọ́run ni mo fẹ́ bẹ́ẹ̀ tó bá yẹ pé òkú tó sọ àwàdà ló fi ṣe ebi ò mọ kọ́kọ́ ń pa ẹ̀ o mi ò mọ kọ́kọ́ ń pa mi ò ṣe o mi ò ṣe o. adé kì í sọ fún ẹ gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan yìí ti kọjá nǹkan tó lérò mo ń padà bọ̀ fún ẹ ní padà bọ̀ mi dẹ̀ ní ó máa lé kẹ̀ǹkà mi ò ṣe ìjọ torí ọlọ́run mi ò ṣe kò kí ṣe mi mo ṣe mo má jẹ́ kó fi mi kó fà ah! ṣé wọn kì í níbẹ̀ ni mo níbẹ̀ yọ̀ ni pé o lè lọ bẹ́ẹ̀ yẹn lókè tó torí ọdún ọba mo ti bẹ̀rù orí ìkúnlẹ̀ mu ìjọba ilẹ̀ tó fẹ́ gbà láti jọ ohun mo ti dọ̀ yìí mo ti dọ̀ fún ẹ o jọ torí ọlọ́run òkè mo máa jẹ́ kó fífi kó fà mo fẹ́ lọ jọ ṣàánú mi. alágbára ayé yìí ó ẹ rọra ṣe onípò ayé yìí ó ẹ rọra ṣe. oyè bá dé àbíkẹ́ lọ́kùnrin kẹ ìwọ orí ìpò adélé àbúrò tèmi. ẹwọ ẹsà gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ibi ò mọ kankan ń pa ẹ̀ ẹlẹ́dàá yín rí mi. ó mọ kí ni. ẹlẹ́dàá yín rí mi ẹlẹ́dàá kábíyèsí tó ti kú gan rí mi pé mi ò mọ ẹni tí ń pa èmi ò kí ń parọ́. tó rò pé mo mọ ẹni. ẹ wò tí bá ti ń sọ̀rọ̀ tí gbogbo mi bá ti ń chéjì bí. kíkọ́ ìdí yẹ́. ìwọ how dare you I just come here to find out the truth because I know pé wọ́n ló ṣe. see let me tell you the truth. why did you do it? I'll be candid with you. Ah! I am not lying. See, I am not lying. God sees my heart. Àwọn òòṣà tó wà ń bí báyìí gbogbo olórí mi. Ìgbé mi kọ́ ni mo ṣe ọlọ́ o. Mi ò ní parọ́. Yẹ Yeah, ẹ jọ torí ọlọ́ o. Ìwọ ẹ Yeah, ọ́ yẹ mo kọ́ ọ́ sí ìwọ nípa ọ́. Kò rí ẹ̀ tó lọ. àdúpẹ́ o àdúpẹ́ <laughs> o ọpẹ́ ní fẹlẹdùmarè kábíyèsí àmọ́ àdúpẹ́ o àwo ńlá aṣebi náà ibo ló wá wà bí òun dà bí àṣà ńlá ti fojú rí. àgbàdo yìí àbọ̀dọ̀ mi ẹ̀yìn ìlú àárín wa ń bí ló wà o. láàrin wa bí báwo. wọ́n fún wa ní gbójú tí sàn. bàbá àwọn. èsì hmm ẹ̀gbọ́n ọba gan-an àṣebí ọ̀wà. ẹ̀gbọ́n ọba ní kí ni olúwàwọ̀. ẹ wò ó kábíyèsí ẹ ṣe sùúrù. ọmọ ọba ìwọ. adégbòyègà adégbòyègà ah, ah. adégbòyègà. ọ̀ ah, ọ̀ àwọ̀ ẹ̀yin àgbà yìí ẹ tún gbé mi dé. èyí sọ ni lọ́wọ́. Ah ibo là ń lọ ibo là tún já sí. Ah, ah, ah, àwo ẹ lọ ojú ọ̀nà gangan ẹ má pẹ́ kọ́rọ̀ eléyìí tẹ́ mú wá ìyàwó ọgbà. ẹ pawódà ẹ pawódà. ọ̀dà hmm. bẹ́ẹ̀ bá gbà yóò fẹ́nu ara rẹ̀ jẹ́wọ́ ohun tó ṣe ẹ̀gbọ́n ọmọba ó yá gbogbo ohun tó ṣe pátápátá bẹ̀rẹ̀ sí fẹ́nu ara rẹ̀ sọ fún gbogbo òlú báyìí nítorí ọ̀pẹ̀ ìbò bímọ méjì oyin ọ̀kú bí iná bá fojú bí epo ìwà rẹ̀ á lagaraga. Look at me. Ẹbí èmi náà kọ̀, ah, ẹbí gbogbo ẹ̀yin olóyè mi. Ah, hmm. Tó bá jẹ́ ẹ̀yin náà ń kọ́, ṣebí mi lára ẹ̀mọ ọkùnrin nígbà tẹ́ dé ẹ sọ pé Gbéronkẹ́ lọ́ba kàn. Kí wàá ní ìtumọ̀ ọba lọ́la tó ń pè mí? mo dábí ọgbọ́n ni o mo ṣe bí ẹni pé inú mi dùn sí inú mi ò dùn rárá ṣẹ́rì gbogbo tí ìlú ṣe ń dàrú kò ṣẹ̀yìn mi. bẹ́ẹ̀ni èyí mi gangan ni èmi ni mo kọ́ kábíyèsí sí gbogbo ẹ̀yìn olóyè pátápátá gbogbo tó ṣe ń wà sí yín èmi ni mo kọ́ sẹ́yìn èmi ni mo ń da gbogbo ìlú rú èmi ni mo ń bá àwọn èèyàn sùn káàkiri gbogbo ìlú tó fi sọ pé wọ́n rí pa àwọn èèyàn káàkiri iṣẹ́ ọwọ́ mi pàápàá jùlọ èmi ni mo rí ibùdó Rónkẹ́ ọmọ. ẹ wo ẹ ẹ ti gbọ́ wọn kan èmi yìí kan náà ni mo pa kábíyèsí tó wájà. Ah! olóyè ọ̀tún. ẹnu tí ìbá fi sọ̀rọ̀ kù wọ́n ti gbà. ẹ wò ó ẹbí tó ẹ ní sùúrù kábíyèsí ọ̀rọ̀ lóde yìí lẹ̀ yóò àbí epo òyìnbó ti dààmú yẹ̀pẹ̀ báyìí. nǹkan ti lé o. ẹ wò ó kọjá òye tiwa ẹ̀yin náà ní ká ẹ dá sọ̀rọ̀ tó wà lẹ́yìn o. lọ́wọ́ mi mọ́ nǹkan tẹ́yìn ìlú bá ti rìn ò ní kẹ́ ẹ ṣe. ǹgbọ́n olúwawo ó kù sí ẹ lọ́wọ́ òun lọ́kìnrin ṣíṣe. ẹ̀yin ìlú náà mọ̀ wípé ẹni tó bá da fánù ẹ̀jẹ̀ rẹ̀ láti kó fánlẹ̀. tó túmọ̀ sí pé kìnnì. ọmọọba ọlábìṣe tuntun lò tí ìlú ó fi tuba tí ó fi túṣẹ́ o. ẹ̀ tí bẹ́ẹ̀ bá wá ro tara yín ẹ̀ ṣerú tìyá yín kẹ́ẹ̀rù tìyá ọba kẹ́ẹ̀sì ro tàwa aráàlú. kábíyèsí ṣẹ́yìn ò mọ̀ pé orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ bọ́rọ̀ bá wa délẹ̀ báyìí à máa jókòó báyìí tá a forí korí tá a wò tá a ṣe sí i àwọn ò lè dá yín dà ọ̀rọ̀ tó délẹ̀ yìí ọ̀rọ̀ ti gbogbo ìlú ni a lè máa wò yín ràn kábíyèsí ẹ wò ó ẹ fọkàn yín balẹ̀ kò sí tí ó ṣe yín o nítorí pé bàbá ní kọ́mìnì ọ̀la náà mú ìlú yóò sì ní bàjẹ́ mọ́ yín lórí nítorí kò bàjẹ́ nígbà tí bàbá bàbá yín kò sì bàjẹ́ láyé olúmọ kò bẹ́ẹ̀ ni ò bàjẹ́ láyé olúmọ kò sì ní bàjẹ́ lórí ìtẹ̀lé náà agbára lọ mo forí adé lẹ́yìn forí adé yọ̀lá ìfọkàn yín balẹ̀ ẹ ní mọ sàárè ọmọ àwọn ò ní fojú sunkún ọba nìyẹn ẹ lò pẹ́pẹ́pẹ́ adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ irùgẹ̀rẹ̀ á jẹ títí á dabẹ́rẹ́ ẹṣin ọba yóò jókòó ká. aláṣẹ kejì òṣà sẹ́yìn ọ̀mọ̀ pé apá kì í ṣe máa kú lọ́wọ́ ni àjọ òní tìmú ló gbòòrò ẹsẹ̀ láéláé ìyá olóòṣà sì rò kò ní fi ojú owó ẹ̀ kò fi lu ọmọ pa kábíyèsí ẹ̀mí yín ti tẹ̀mí aráàlú ẹ wò ó jẹ́ sọ fún yín o ẹbọ ti fín ètùtù sì ti gbà ẹ wò ibi ti padà sórí oníbi ayọ̀ ló kù ní ìlú wa báyìí kábíyèsí ikú ò ní yín pa o bẹ́ẹ̀ ni mo sọ nítorí jíjí tí mo jí mo bá igun nugún wọn ní góńgó sóyà gbogbo idẹ jíjí tí mo jí mo bá àwọn àgbààgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ń ta márùn múdè sálú ayé mo wá bí wọn pé kí ló dé wọn náà fẹ́ pa yín kábíyèsí mo ní tọ́wọ́n bá pa yín mo ní gúnugún náà wọ́n jẹran ẹja o mo ní lódindi lódindi làárí ìsapá ṣùrùṣùrù báyìí lágbọ́ kábàbà sórí àtàn òòjọ́ ló bá bí ọgán báyìí ní bínú wọnú apó òòjọ́ ló bá bí sàrí ọkà nínú ìhòòhò wọjà ọmọdé àgbà ní bá ń pèrè yín níbi ìgbé rárá ní òun òun làrá ké wọlé bẹ́ẹ̀ ni kábíyèsí. bẹ́ẹ̀ ni mo ṣe ń dúpẹ́ ẹ̀kọ́ mi báyìí ìgbà náà ẹni tó kọ́ àwọn òun. aráyé yìí ó ẹ rọra ṣe onípò ayé yìí ó ẹ rọra ṣe ó ti gbàgbé pé agbára ju agbára lọ láyé alágbára ayé yìí ó ẹ rọra ṣe onípò ayé yìí ó ẹ rọra ṣe ó ti gbàgbé pé agbára ju agbára lọ láyé. ṣe onípò ayé yìí ó ẹ rọra ṣe ó ti gbàgbé pé agbára ju agbára lọ láyé.